church wɔmpaeba asafo odo yina am i making sense yeah we want us to i want us to pray for church churches in ghana asafo odo ɛwɔ ghana asɔre odo ɛwɔ ghana ɛne africa ɛne ewiase ne nyinaa can i hear paper paper paper lord to give us the foresight and insight concerned church. I can remember some years ago, uh, how do you call it? Forgive just came to me, uh, based upon a church like Resurrection. I want like gospel to remember the man of God. Any condition, ah, a owó biara Ẹlọ́adé ẹ̀ṣẹ́ n'ọ̀fà àṣàfùnú ẹ̀fẹ̀ sí i in the rest of churches in the nation Ghana ɛbɔ mpa yɛ sɛ ɛwade ɛnfa mpuntuo ɛka sɛ mpuntuo n'akoyɛ ɛne ayɛwie ɛne it's not church is not physical means to fight church is to hold peace we are praying that God should help us as church as the body of Christ na n'akoyɛ ɛne nkɔsoɔ ne mpuntuo we should think about uh, we should think about God more than thinking about ourselves yɛn twe nyame ho yɛntwɛ nyame adwuma ho first twɛn yɛn yɛbɛtwe yɛn ho anaasɛ weiwei ɛno deɛ ɛmfa ɛmfa nkɔsi baabi a sɛsi a yɛbɔ mpae so nyima pastor sale ɛɛ eh, pastor sunday yɛbɔ mpae nyima pastor sunday some of you may not know pastor sunday pastor sunday who is pastor sunday pastor sunday ɛkɔ uh, uh, ukraine for over mɛfa nsɛ thirty five years ɔkɔ ukraine. Constantine Asoro Olonyan, 19 years. I was very bad. Here the case, the castle we are seeing now, nipa na sɔre wagye din wɔ ukraine anaasɛ na sɔre so paa from here over from here to it will be like from here to let me use it uh, kasuwa asɔre dan ɛyɛ sɛ from here to kasuwa na ɛsɛ nipa egu ɛyɛ small thing. But uh, one thing, let me tell you something. Look to somebody say, never be attacking pastors. Never be attacking, pastors. Never be attacking your spiritual fathers. Never be attacking your spiritual fathers. Never be attacking your spiritual fathers. Men, men, men fighting. Usunsun, a painful, so on your channel. Oh, Papa, deɛ ɔyɛ papa ɔmaame yɛ ɔmaame anaasɛ ɔpɛnfoɔ yɛ ɔpɛnfoɔ mɛnfa ɛti wɔn so ada aseɛ ɛno ara sɛ ɛsɛ ɔko sɛ ɔne bibi kan wɔde yɛ din wɔ bibi kan koraa ɛnyɛ bibi ana yɛ ka so ada aseɛ am i making sense and am i making sense ya mɛn mɛn kan gyae na ma baibul kyerɛ sɛ yɛn fa nyinaa yɛ mpaebɔ anaa yɛ saa na baibul kyerɛ wɔsi yɛ ha yɛ adadwe nyina Philippians chapter four verse six wɔsi yɛn fa nyinaa yɛ mpaeɛ mɔm kyɛn nkeka asɛnkeka nsofo nson saa na baabi kyerɛ ede ɔno sɛ asɔre a meke ɛɛ eh, sisi a ntɔkwa no esi ɛwɔ ɛfɛnsɛn green ɔyɛ n'ahyɛ ɔyɛ nu but wɔntumi anyɛ biribiara wɔ Nigeria according to the cash our engineer ne bibi our nigeria because wọn need nyinaa to ukraine so ukraine so yẹ oku ẹni gyina yẹn mu a yẹ gyina wọn sẹ ẹni abẹ yẹ ma yẹ adum ne yẹ kọ bie wọ america yẹ kọ bie wọ ọman bi mu a ẹma yẹ yẹ yẹ mu sẹ yẹ bẹ ka sẹ o ghana yẹ fuo anaa ghana yẹ bush anaa ghana yẹ ọman yẹ ẹtena so oyẹ dan yẹn a ẹyẹ ọman ofie ofie tí wàá dà sẹ so ọmọ oh, mi ni bi na nyame adum na wakɔpie wɔ busua bi mu a na ebi ɔmo obi bi bibi kakra di a don put that family off do you understand what i'm saying don put that family off means mẹ́rin náà wàá dùn sẹ́wọ̀ saa ebusua yo, lẹ́fẹ̀ẹ́. yà mẹ́ẹ̀ma mẹ́ẹ̀ma. yà mẹ́ẹ̀mà yẹfẹ́ nsẹ́yìn eh, mẹ́ẹ̀mà ẹ̀wọ́ ọ̀nà ẹ̀sẹ̀ o eh, target so adi aseɛ baa mo ho ɛɛ mɛgyehyia sɛ wobɛyɛ dɛ wobɛ wo man so ɛwɔ mu sɛ nyame ne wa wɔ learn something from joseph wɔn hyɛ mi fi joseph wɔ joseph no abere a ɔyɛ nhyira no joseph first of all think of his family before anything else ɛma nia uh, Nebuchadnezzar, whatever the family have done against him, he let off God. Ọjà bìbí emu. Bàyẹ̀wò bi sẹ̀ kòpie wọ̀ ọ̀man bi mu ní ehu àná kòpie wọ̀ bẹ̀ẹ̀bi. Nàti ehu sẹ́ o, oh, yẹ fẹ́n sẹ́yìn, ẹ̀họ́ yẹ very uh, essential, ẹ̀họ́ yẹ vital role, ẹ̀họ́ yẹ best place pẹ̀ that we talk against what it is. That that lesson we should not just have it.

a huge platform and a huge congregation all over the world. hwɛ asafo a ekura ekura bata bebree ɛwɔ wiase afa ne nyinaa. and no black inside except uh, himself and the wife and the children. asafo yɛ yɛ kɛ bibidi di anim ebibifo a wɔn yɛ sɔfoɔ ne ne yere ne ne mma nkwa wɔn a wɔn aka nyinaa yɛ aborɔfofoɔ. but today as i'm talking. nanso ɛnam ne wɔ kase. ukraine you know what has happened. What in the echo so you bring them? Russia. Any Russia. Today the church is no more. And as upon them was you. Meaning the pastor himself has no place to live inside. Ọ̀sọ́fọ̀ ọ̀nà ẹ̀kúsíá ṣẹ̀sọ̀mọ̀ àbúràbọ̀ ayé àdèjẹ́ bẹ̀bí òǹdòm ti bẹ̀tọ̀ kura ẹ̀ ní àmà wọ̀. Now they have to depend upon friends or people. Ṣèṣí adìẹ ẹni àṣọ ìgbà ní ìnàkùfọ́ ẹ̀nà ṣẹ̀ǹkọ̀fọ́ bí ẹ̀rọ onímọ̀ meanwhile his hometown or country is Nigeria. Bèbí a wòfin ẹ̀ Nàìjíríà alátàmẹ́ mu. But because of the way some like I told you, Joseph remember his family or his country. Ẹ̀bùrọ̀ ànyàkùbọ̀n sí à Joseph ní àdìgẹ̀sẹ̀ nù, ọ̀twa n'ekyi bọ̀ n'ebusua náà sẹ̀, ní búrò mu a wòfin hɔ nù. The old relationship. Look to somebody and say, No matter be how you are blessed elsewhere, remember where you were. And never talk negatively elsewhere. na kasa nyame hyira wuru mprɛpɛso bi so a wonka kasa bɔne ɛntia obi biara ɛsiane sɛ wonim ɔkyena sɛ Esan sɛ nti na ɔmo ayɛ kuro wɔn tiri nsa n'akyi ba. Because they will laugh at him. Esan sɛ wɔn bɛ sere I wait there is not a first lesson we need to learn. Wọ́n yà á dìsí ẹ̀dí kan wọ́n sì èsì. Have you gone through root chapter one? Wáyé root. Have you gone through root chapter one? Wáyé root wá kankan root wọn asẹ. Have you acknowledged what occurred the root? Wọ́n ṣe é bí di efiri di esi wọn abúlé àbò. Naomi was having everything na Naomi wɔ bibi biara. That somebody now Naomi got everything. Tata Naomi na wɔ bibi biara. But because of disobedience. Esa asoɔden a wɔyɛ eti. Everything left Naomi. Bibiara hyerɛn bio. Everything left Naomi. Bibiara firi ne nsam bio. In the midst of that. In the midst of that. Ɛwɔ saa abirɛ ni mu no. He said let me go back to where God say I should be wɔte maame sansan n'akyi kɔ baabi a nyame kaa sɛ mɛntena a mantena meyɛ asoɔden ɛs like naomi would die sɛ ɛnyɛ saa nka naomi bɛhwere ne nkwa so naomi left where he was to a place where god say he should be ɛnu ti naomi firi baabi a na ɔwɔ no ɛsan n'akyi kɔ baabi a nyankopɔn sɛ wɔntena mi no he said her, her name will become mary that means a bitter ọ̀gáṣẹ́ sẹ̀sí ẹ̀dẹ̀ ẹ̀yẹ́ fúnra mi náà bíbí ẹ̀yẹ́ fúnra mi máa rà àṣẹ̀kyerẹ́ ní sẹ́ nyọ̀nyọ̀nyọ̀. And then we return there. Na wọ́n san n'ekyi kọ. A place of shame or reproach. Bèbí ẹ̀yẹ́ nkwasiẹ́. By listening to God and thank them. Wọ́n ti yẹ nyàmé ní wọ́n san n'ekyi kọ. And he became blessed again. Ẹ̀nà nyàmé san ṣíra ìbíò. So I would like us to pray for all what I said. Bẹ̀bẹ̀sẹ̀ ni àwọn akéde náà yẹ bọ́ mpa yẹ. This last week or last week we were praying for Pastor Sunday. Kwasi adé ẹ̀jọ́ òun yìí bẹ́ẹ̀ sàn àwọ̀tí mìíràn ní ẹ̀bọ́ mpa yà máa ọ̀sọ́fọ̀ Sunday. And he said bomb all over the place where he was living. Wọ́n ti bẹ̀bí àwọn tí wọ́n yìí bírè mẹ́mu nù. Ọ̀tí sẹ́ǹtì ẹ̀jẹ̀sẹ̀ ẹ̀dúpá yẹ ẹ̀ kàsá pọ́n wọ̀ ní dáadé so. After prayer he said uh, now he has had a place whereby himself and the children or the wife. Abraham akɔkɔ ɔsoro bi yɛ ɔsɛ nyame adom beebi a ɔno ne ne ho kanfo ne ne mma ɛbi ɔkuti bɛtɔ no nyame ebie pan. Listen to what I'm about to say. Tie ni ame bɛ They did not mention any church member name. Wɔn bɔ asafo bɛ bi ɛdi. He said himself and the wife and the children. Wɔsi wɔn no ne ne ho kanfo ne ne mma. Now they now lodge in a certain unknown place. Wɔsi wɔn akɔhyɛ beebi a wotumi nkyerɛ ne bambɔ nti wotumi nkyerɛ baabi pɔtea ɔmo akɔhyɛ. whether they are on the grave. sɛ ɔmo hyɛ asase n'ase anaasɛ ɔmo sisɛ wiem. no one know. nyame nkwa n'ani. that means the life becomes homeless. na kyerɛ sɛ abrabɔ na kyerɛ sɛ. Listen to what I'm about to say. It doesn't matter who you are seeing today ẹ̀fọ́ nípa ẹ̀ na wọ́n yẹ. you can become rich, you, you can become nobody. ẹ̀fọ́ wo nípa àwọn yẹ ẹ̀ no ẹ̀múrẹ́ ẹ̀dání ẹ̀múrẹ́ sísan. and wọ́n bẹ́ẹ̀ tún abẹ́yẹ wọ yẹn ní kótókótó. and the one who it has nothing. na deɛ wɔde bi ɛnɛrɛ. God can exalt a person. nyame bɛ ti bi ama saa nipa de this shows us how to be humble in all things. wọ́n yí wọn dansi ẹsẹ̀ wọ́n sẹ́ nípa bíyà mprɛnso a nyame de wo beduru ɛwɔ sɛ wohyia sɛdeɛ yɛbrɛ yɛwa go to one or two people and say be humble in this life. wɔnkɔfo mmienu kyerɛ ka kyɛm sɛ bra once they die full time poverty mɛnyini sɛ obi a mi opi prayer mɛnyini sɛ obi a mi ba rehearsa mɛnyini sɛ obi a mi to nyɔm mɛnyini nyanko pa sɛ wɔn a wɔn so ɔbɛ brɛ wa se na sɛ wɔn brɛ wɔn ase a nyame bɛ ma wɔn so. okay now i would like us to pray so open your mouth and let's pray. Kirikibanda bakandriyanda bakshakapanda lekapandriyanda bakandriyanda Thank you. What do you all know? Quarry for. seem to be now. Ọ̀man yẹn sẹ̀sẹ̀ yẹn ni ọbẹ̀ máa kọ̀ họ́ nù. The whole world, when we count, is number ten peaceful nation. Sẹ yẹ hwẹ amanman asundue wọ hɔ a, ɛyɛ ɔman yɛn tó so du a asundue wɔ sá man. powerful nation. Anaasɛ ɔman yɛn akyɛ sɛ ɔmo kura tumi. Like when I mean powerful, it means they are full of resources. Gẹ́gẹ́ sọ ɔmo kura tumi ẹ̀ n'akyɛ sɛ ọmọ wọ kyẹ sẹ ẹjapadeɛ anaa bebree. that means if you are there you are safe. na kyẹ wọwọ ọmọ yẹn ti sẹ mu a ahotɔ wɔ hɔ. like there is nothing like hardship. bibi enu a yɛfrɛ no nneɛma mu ayɛ di. at least if you are working over there is better more than even the nation Ghana sɛ wotu hɔ na sɛ sɛ bi owu wɔ adwuma bi a woyɛ a ɛyɛ paa sɛ wotu wɔ that is what i'm trying to let you understand. saa na mepɛ sɛ wonya nti aseɛ. and it's more peaceful than even nation ghana. asundue wɔ hɔ ɛsen ɔman ghana. according to scientists. sɛ woyɛ mpɛnsɛmpɛnsɛmu anaasɛ ɛyɛ abakɔsɛm. am i making sense. yeah so what am i trying to tell you today. nobody would prefer to go to libya today ɛna mene wo ka sɛ wɔbia ne hɔ a ne kɔn bɛ so wɔbɛkɔ libia What am I trying to tell you? ɛdeɛ na mepɛ sɛ wote ase In this world, ɛwɔ wiase a whatever God has given to you, biribi biara nyame de ama wo handle hundred and handle it wisely. mepɛ sɛ wote ase sɛ ɛwɔ wiase mu biribi biara nyame de to wo nsɛm no torɛ ne yie na fa nyansa ne nimdie Especially follow the pattern, meaning follow the principles in the word of God bɔmmɔde ara sɛ wobɛpira no abira yie no bɔmmɔde ara sɛ wode nyankopɔn nhyehyɛeɛ a ɛwɔ n'asɛm bɛbata ma yɛ until you follow the pattern or the follow uh, you follow the principles in the word of God you can make life meaningful or the way it is. àdàbà yẹ wọ ìsàwọ òwò náà sàwọ nfa nyankopɔn nsɛm a waka wɔ ne mmira nsɛm na ɛyɛ twerɛ kɔnkɔn mu ambata abrabɔ no ho e ɛtutu anam anya di ebetumi esi mu yie. when i was in a bible school ɛbɛrɛ na mi kɔ bible school no. that was nineties. nineteen ninety mu. when i mean nineties that is nineties we are this year we are in two thousand two thousands yeah twenties now listen oh yeah in this in that time during the time of. saa abirɛ mi kɔ bible school no. i got certain things in the bible. The Bible is in the stages. Bihu sɛ Nyame asɛm no Nyame wahyehyɛ no. Father will never explain it better for you. Maame ma wo nti ase yie. People are there to shoot. Some are there not to shoot. People are there to shoot. People are there not to shoot. Ebinom a wɔfɛn ti wɔn a wɔn pan a wɔbɛgya ti pan ebinom nso adi ɛnti saa. That means judgment is in the bible. n'ekyɛ sɛ akankuo no ɛwɔ nyame asɛm. for example let us assume that if you have done something wrong and you are taken to life imprisonment it's in the bible. yẹn bá ní sẹ wáyé bìbí bọ́ni náà sẹ ẹni wúkọ fi ase yẹ bá wà jẹ wọn kwan yẹ firi wọn sẹm a ẹwọ nyame asɛm. meaning the consequence of anything we are doing it is hidden in the bible. n'ekyɛ sɛ bìbí biara a yɛ yɛ wɔ asase yi so no ɛwọn asotwi ɛba no ɛwɔ nyame asɛm. What, am I trying to tell you? It means it's better to follow the Bible than follow ordinary. na kyerɛ sɛ nyame asɛm na ho nia paa sɛ yɛde mo nsɛm no bɛyɛ adwuma sene sɛ deɛ bɛka sɛ ase na se nsɛm na mede yɛ adwuma one thing i got from the christians ade baako a mesua firi kristofoɔ hɔ no a lot of christians we don't study the bible very well akristofoɔ bebree

How many of us should carry Bible to this place? Yẹ̀bọ́ ni di aṣọ yẹ̀ dín yẹ̀ tọ̀rọ̀ kúnkún báyìí. You notice that there will be shortages. Because ẹ̀bú bèbèrè ẹ̀bẹ̀ tó sì. But when you go to Islamic. Sẹ̀wú kọ́ kìrẹ̀mọ̀fú ọ̀sùnmù à. Almost all of them know how to read the Quran. Òbí àkùrà Quran ló ní sẹ́kì kíkà Quran. Because they start from the initial stage. Èsì àṣà yẹn ni tètè wọ̀ kún fún ìwọ̀n mọ̀ fúra So because of that you will not see a Muslim man fighting amosilama. nti ɛba ne sɛ wohu kremoni sɛ ɔne ne nua kremoni ɛɛko te sɛ sɛ na kristofoɔ yɛtumi gu yɛn ho anim ase saa. they never joke with their leadership. wọ́n sẹ́ ti kremọfoɔ wọ́n kẹ́ndìfoɔ no wọ́n fa wọ́n ní adọ wọ́n kasa tia ne kẹ́ndìní a wọ́n kasa tia kremọfoɔ. for example it's like you are living in a police balance. yẹn bá ne sẹ wọ́n ti polisifoɔ ọ̀hún tẹ́nà bíà. even Ghana here let me use Ghana here. Mami nfa ọman Ghana yẹn fa tó. You will not see a policeman fighting a policeman. Wúwo polisi ní àwọn ènìyàn kú polisi ní ẹ̀kún. On duty. Àwọn ọmọ nyinaa wọ bẹ̀bí fàákó yẹ. Or arm army man fighting an army man. Àná ọbẹ̀ wọ́n sẹ́ǹtì òṣòjè ní ẹni òṣòjè ní ẹ̀kọ́ jẹ̀díẹ̀. Have you seen them before? Even if policeman catch you. The police ní ń kí wa náà sẹ́ òṣòjè ní ń They will tell you deal with you should deal with you ɔmɛka sɛ polisi kɔna polisi foɔ no ne wɔn ka. to go and settle with them. ɛne wɔn mo nkɔ kasa. but right now you see a pastor fighting pastor. ɛnɛ deɛ na ɛkɔ so asɔfoɔ ɛne wɔn ho ayɛ ako. you will see a christian fighting a christian. ɛnɛ kristofoɔ a wɔtwɛ deɛ wɔ social media so. you see the way it is. we are lacking so many principles in. Ẹ bá lè sá aná ẹ̀bírí sòfò yàtọ̀ sí bèbèrè. So lift your hand and say Lord help us. You will see people say don't beg that. Wọ́n sẹ̀ sọ́kùnrin àbẹ̀jìnà ọ̀sẹ̀ méjì àtútù sódùdù. Why don't pay tithe, don't give an offering? Wọ́n sẹ̀ méjì àtútù sódùdù mẹ́ẹ̀má àfọ̀rẹ́. Because want to do this to drive people ɛsan sɛ ɔpɛ sɛ ɔyɛ wei ne ɔnya dɔm bebree ɛba na asɔre. because assuming that it's a no offering people will say yeah. yẹn bá ìṣe ọ̀fọ́fọ́ ẹ̀bẹ̀ gyina ọ wọ́n sọ obi yẹn bá asọ́dẹ̀ a yẹn yí afọ̀rẹ́ wọ́n obi yẹn bá yẹn sọ̀kọ̀ asọ́dẹ̀ a yẹn bọ́ a yẹn yí afọ̀rẹ́. Am I making sense? The other time listen to what I'm about to say. Yeah, this week or I think this week or last week I was working in a, a church I don't want to mention her name but they said that church they don't give an offering dawɔtwe atwa mu na metwa mu asafo bi anim na asafo no makyerɛ wɔ sɛ ha deɛ yɛnyɛ afɔre around kasoa ɛwɔ kasoa man mu eh, and listen to what i'm about to say tie nea mebɛke Not that they have not done anything, they have done something glory and honor be to God. But I saw that even in the church, when they are not giving how they are not giving an offering. They are not giving an offering. They put, they need someone to wash it. a cleaner. Ɛwɔ asafo no, beebi a wɔsi yɛn nye afɔreɛ no, wɔn atwa bibi atare wɔn so, wɔn nia wɔ bi a wɔbɛsiesie asɔre dɛm ho. Cleaner. If someone say no offering, if someone say no offering. So obi bɛ sɛ yɛn nye afɔreɛ. Why can't The, uh, uh, some of them sacrifice themselves and do cleaning in the church. I tí know àsàkùnmá níbi tí ń fọ́ bọ̀ wọ́n máa fọ̀ rẹ̀. Na wọ́n mú wọ́n mú sí etí àsọ̀rọ̀ more ìdí ẹ̀mọ́ fani máa tutù yìí. What did it go on? Ẹdí ẹ̀ ẹ̀ So bloody what am I trying to tell you? And there are so many work that need to be done in that church. Na mi náà wò ká sẹ́, ẹ̀dwuma bèbèrè wọ̀ wọ́n mu a, sàásàfúnà wọ́n sẹ́ wọ́n That that the way God has raised that church up to. If they are collecting offering. so what wɔn ti di afɔre a. They gather offering small small. Anabɔbɔ awɔ no. Or gather themselves type what it is. And what did Anabɔ ti di ntutusuo. And by now most of the things that seem to be uh, uh, uh, not finishing they will finish. Dàgbà ní tí mi wí ẹ̀ kàsá àbẹ̀rẹ̀ yẹn bẹ́ẹ̀ wọ́n mọ̀ àdúrà mọ̀ Do you understand what I'm trying to tell you? But because of not collecting seed. Ìsáà sẹ́ wọ́n wọ́n sí wọn pan sábà àsàfọ̀má náà ẹ̀ ń fa àfọ̀rẹ̀bọ̀ àdáyébí àná. Do you know if it is not free senior high free senior high Ghana will do much than even this so-called what it is. sɛ yɛnyɛ ya mma a wɔkyea so akɔ secondary school na tesi a yɛatwi ahwɛ ma wɔn a ɛkɛsɛ sika no ka wɔn Ghana bɛtumi deɛ ɛbibi akɔ yɛn at least not is not good is good. ɛnyɛ sɛ but not it should not just be general. ɛwɔ sɛ yɛ ɛwɔ e, e, sɛ yɛgye mo ma obi deɛ sɛ sɛ awofo bi wɔ hɔ a wɔn they can force a little. ebinom bɛtumi akyia. put your hand together for our dear sister Betty. wɔnsɛm a ɛyɛ. do it more better for her. wɔnsɛm yie ma. so and those that they cannot afford. na wɔn bɔ bɔ tumi kyia no. we can consider them to attend. yɛ ma mpanyin anaasɛ ɔbaa ni bɛ tiɲɛ kasɛ ɛna ɔmo a wɔn abofoɔ ɛni ahoɔden bɛ kyia yɛ bɛ bɔ awɔ ɛne ɔmo ɔmo awofo bɛtua ne ɛmo ɔmo tia. you see everything God has given to us we need to use it wisely. that is the reason why Jesus himself endorsed tithing. ẹnu Yesu Kristo akasa ọdẹ ne esi ẹtutu so. tell somebody Jesus himself endorsed tithing. kata Yesu Kristo ọ̀nà akasa de ne nsa apẹ̀ ẹtutu so. endorse me sign tithing. Tẹ̀sẹ̀ Yesu ankasa de ne nsa ahyɛ ase. Endorse giving. Yesu ankasa ɔma ɔde ne nsa ahyɛ Michael chapter twenty three verse twenty three. Ɔka Matthew twenty three twenty three. And Luke chapter eleven verse forty two. Ɔka Luke chapter eleven verse forty two. Jesus have endorsed it, he has signed it. Yesu de ne nsa ahyɛ ase. With a simple ritual. Ordinances shall say. So it means it means to be it has been confirmed for all of us to follow. Na tẹsẹ̀ Yẹ́sù esisi bia ẹ̀dí àmọ́ yẹn nyinaa sẹ̀ ọ̀sẹ̀ yẹ yẹ. But because we have heresy heresy in Christendom heresy do you understand the word heresy mistake errors. Ẹ̀sán àti àfùsùn bèbèrè wọ́n Kristo sùn ti nù. Am I making sense? Yes sir. We don't accept it. Yẹ́n mú mi yín tún. Some of us we don't accept it. Yẹ̀mú bí yín tu. We fight it. Yẹ̀mú bí sọ̀rí tiẹ̀. What is the meaning of you don't accept it? Yẹ̀gá sẹ́ wọ́n yín tu. If you are not giving tithe here as you are listening to me now. Sẹ́ wọ́n ti dẹ́ wa náà wọ́n tiẹ̀ mi ní sẹ́sí ẹ̀ náà wọ́n tiẹ̀ mi ní sẹ́sí. If you are not paying it, it means you are fighting, you are fighting it sɛ wodua ntutusuo no no wɔ dan a na sɛ woyɛ obi a wokutia ntutusuo no. and because you are fighting it. ɛsan sɛ wokutia ti no. you will not see anything of your life. wọ́n wọ́n bìbí pápá bí àkàkọ́ sọ ọ̀rọ̀ rẹ̀. no sometimes when you are telling christian truths, ẹ̀tọ́ bẹ́ẹ̀ bí lásán kó o ká nù kọ́ láti rẹ̀ bí ìṣòfò à. because they don't read their bible. ẹ̀sán sẹ́ wọ́n kún yàrá yéé ṣe nyàmú àsẹ̀mùtì. they see you fighting you. They see it bitter to follow. They see it as ignorant. Why was that good technique? Hosea 4 6. He said, lack of knowledge and people perish. And the Bible just quoted the book of Mike, uh, John chapter 8, verse 2. He said, You may know the truth and the truth has set you free. Ọ̀sẹ̀ wúbẹ́ ní nùkwá náà nùkwá ní wọn nà bẹ́ẹ̀ máa wá dé o. So until you know the truth. Sẹ wọ́n ní nùkwá náà. You are not free. Wọ́n tọ̀ dà. So some of us that we don't know truth in Christendom. Yẹ̀wò bẹ̀rẹ̀ ayé ní nùkwá wọ́n kì í sọ sún. Our brain is blocked. Èsì yà jìnnà pan. Meaning our mind is blocked. Èsì yà jìnnà pan. How many of us our minds are blocked? Yẹ̀wò yìí na èsì yà jìnnà pan. Assuming What do you think it will happen? Ẹ̀dẹ́ náà wúrẹ̀ bẹ́ sí. When your data is blocked. Yàwó gàtẹ̀ mú ayẹ̀ mẹ́lí fi. Sometimes ourselves block our data. Ẹ̀tọ́ bẹ̀rẹ̀ bí ayé ayé yẹn fi ní kú gàtẹ̀ ní bí èsì lè máa. Mr. Joe, true or not true? And when you block your data and there has been a raining, heavy rain, what do you think it will happen? Nàtàwọ́ wíyẹ́ fi kú gàtẹ̀ ní. Nàtàwọ́ yẹ́ mẹ́lí fi hyɛ nsuo tɔ na nsuo wɔ sɛ ɛsoro nipa ne ntumi atene a. and no place for the water to pass. because na nsuo na nya baabi a nafa agbade a n'esi. you put bore that that the uh, how do you call it uh, uh, beam into the water. wosɔn ne pɛrɛpɛrɛ kuti a o fara ntɛm ahomakye ne wabɔ hwɛ egu gata mu. and as it has brought the flow of water. The water will quickly enter into your room. Nsuo no esan sɛ nya baabi kɔnti no wɔn dan na ɛna ɔba abɛtena. Or it will come to visit you in your home. Nsuo no bɛyɛ musrahwɛ wɔ fie. And tell you I have no place to back. Na wa ka kyerɛ sɛ mi ni baabi a What am I we be talking. Nsuo no bɛkasa. I have no place to pass. Mi ni baabi afa. I have to come to your home. Ɔsɛ mi ba wɔ fie. And if you are still refusing. Na sɛ wɔsɛ wɔn nyi ntum a. Enter into your room. Wɔn ama ne kwan ma ofie anya wɔn dan wɔ fie. And you ɛwanhwɛ yɛ akosie nyina bɛyɛ ma ne nsuo true or not true so tell somebody you must get a place where the water will pass. Kájọ́ ni ẹsẹ̀ wọ́n sábà yẹ bẹ̀ẹ̀bi tó wá ẹ̀ṣẹ̀ tó ẹ̀ṣẹ̀ ní bẹ́ẹ̀ tì ní asin akọ. Do you think about that in your life? Wá jìnnì sáwọ̀ òtí mú pẹ̀. If you don't think, then the water will think it for you sɛ wɔnwene saa deɛ ne nsutɔ bɛhyɛ ase nsuo bɛdwene meaning the water will create it for you nsuo nkasa bɛyɛ ama so in church or serving god ɛnu tɛ bɔne nyamusu ma look to somebody and say that is part of service hwɛbi na kasa sɛ kasa nyamusu ma ɛtutusuo bi nso ka nyamusu na mu. I tell someone tithe or offering is part of service. Hwɛbi na kasa sɛ ɛtutusuo bi. If you don't, if you don't accept it, your life will not be smooth. Wàbẹ̀rẹ̀ wọ bẹ yọ ọ̀bẹ̀rẹ̀ yẹn yẹn yẹn. Your life will not be smooth. Your Christian life will not be smooth. Ògùrìsò sun náà ti sẹ́, ẹ̀ wá ní dòdò. There are certain benefits you can enjoy. Ẹ̀ṣinà bí àwọn sẹ́wọ̀n yẹn sọ Kristo ni mo ń sá nǹkan. Let me tell you something. Àmì kan mi bí n jẹ. When you look to the things that God has created. Ṣé wọ́n ṣẹ́ ní look to banana shapedu you look to plantain shaprodeɛ you look to cassava shabanche how many of you have seen cassava before mo wọn yìí wọn banche da ẹ plantain banana shaprodeɛ can you use can you use plantain how do you call eh, banana eh, banana to pound fufu. mo bẹ tún ní pẹ̀lú àwọn fufu. can you use it. do you know the benefits of banana. wọ́n ní ìfàsọ́ àpò ẹ̀dùnmáyé. Say nipa. Ask somebody, do you know the uh, banana, uh, banana uh, profit? Bison yẹn sẹ women paṣọ àgbàdúmá yẹn sẹ nipa. And do you see a plantain uh, believe uh, how do you call it uh, the benefit of plantain. Na women paṣọ àgbàdúmá yẹn súnmọ́ yẹn. Do you know all? Women ni yẹn. And what about orange? Na ẹbutu uh, oṣù. What about pawpaw? Na wọ́n fẹ́. What about the rest? Ẹni ni èké kan. All this got its benefits. Saa kyesa atosodeɛ ɛne saa nneɛma wɔ nyinaa edu emu bia wɔ nkwaso a ɛma yɛ. Do you know calories? Kyesa wo do you know calories? Do you know do you, do you know the benefits of calories? One of the benefits. Do you know one of the benefits of calories? Wọ́n yóò nkwaso baako a carrot ni ma yɛ. Your hand. Put your hand together. Etiesie wɔ wɛs wɛs wɛs. Listen, carrots. If you take carrots, you don't need energy drink. So Sọ wúlò bí àwọn sáré carrots and wúlò yẹn sọ kọ́tọ́ energy drink mímọ́ di ìdí àbẹ́tọ́ energy drink ní sẹ́ mẹ́nu mẹ́nyà wọ̀nyí. Assuming you want to walk from here to yeah, Galilea. Yàrá sọ wọ́n fẹsẹ̀ wọn náà títí ti àkàkọ́ Galilea. Without struggle.

Why na bought carrots? So that is why when you go to uh, market, carrot is very expensive. Ẹnu tí na wúkọ́ jọ máa carrot ní bọ́ ẹ̀ tẹ̀. Then one seed or two seed you get one carrot for two. Ẹ̀dọ́ rẹ̀ bí àwọn aṣèlè kẹsí àbàkó pẹ́. Because the people. Wúnyá wúnyá yàm sí ti yẹn sì tètè ní tàn ní àmọ́ The people that know the secret. Ẹ̀kọ́fọ́ wọn mú ní èyí dáńsọ́ lẹ̀ fa carrot wọn. They will enjoy the carrot for eight course more. Ọmọ bẹ́ẹ̀ dín carrot ní So the same thing applies to tiring. The people that know the benefit of it, they will uh, enjoy the benefit in it. saa nso na ɛna ntutusuo dudu a ɔmo atɛtɛ nyame edi wɔ wɔn ani na ɔmo anya ɛyidansam a ɛfa ntutusuo dudu mu ɔmo na ɔmo bɛdi dɛw ɛwɔ mu. always the people that do things well in anything that seem well are the people that enjoy the benefit in it. Ẹ̀kọ̀fọ́ mu yẹ adeɛ yie na wɔn yɛ yie no wɔn na ɛdɛw ɛwɔ mu na It's like we have so many type of cars. Yẹ̀wọ̀ kaa ahodoɔ bebree. The only car there are some cars they will not they will, they are very nice but they can last. Yẹ̀wọ̀ kaa ni bi wɔ hɔ a, owó kaa na wosi apu wa, wéyìí ɛfɛ paa we have we have certain things they are there for nine days one hour within a short time. yẹwọ káàsì bi wọ ṣanṣan saa nanso ẹnjẹ bi ọdọ ọdẹ si fiti so the same thing sometimes when some of us come to church when some of us come to church saa so na ɛka mmerɛ bebree a yɛn mu bi ba and you see others tithing or giving. na wowu ebi nso na wotu ɔmu tutu so otu ebi nokware anaasɛ ɔmu akɔrɔ ɔmu di nokware wɔ hɔ. sometimes a lot of people have money. ɛtɔ bɛ bi akɔfo bebree pere sika wɔ hɔ. but they refuse to give. na sɔ ɔmu apere ɔmu akoma sɛ fɛrɛ ɔmu sɛ hwɛbe. I said. they refuse to give. mi ntua ta. assure you I want to assure you this. Ìbẹ̀sẹ̀ wo ti wòye ase? People who come to church. Ẹ̀kọ̀fọ́ tó bá aṣọre. Bible just put it, he said, those that know this sin and the practice of doing it, they are not, it is, they are, they, they are them. it's like people who know this sin and they are doing it, God rather deal with them than the people they don't know. Báwo ni sè ni oní pápá wa yẹ no ẹ̀yọ̀ bọ̀ ní mọ̀ ọ̀nà àkàtà. You hear? So it's like you know every time tiring. People are giving. You know, it has messages upon messages at the beginning, but you refuse to hand it back. Do it. Wonim nokware ne paa ɛtutusuo dudu nyankopɔ ɛsa hyɛ ase ɛne afɔrema. Wosɛ binom yɛ wode wosi wafiri mu akoma nyame deɛ mɛsom no nanso namura nsɛm no deɛ nyame a bɛyɛ adwuma ɛba ne sɛ ɔma mo hu ɛyita sɛ wɔma mo di nokware a moyɛ saa tutu so no bi asɛm aba saa aba saa nso wɔapiri ma ho a ɔmɛdi dɛ wɔ wɔn sɛ wɔdeɛ woso nyame so na wɔbrɛ people like this when god started dealing with you people like this when people uh, when god started dealing with you you notice that everything will come to zero nkurɔfoɔ a wɔn da so kɔ asɔre ɛka sɛ deɛ mɛkɔ asɔre ne nkyɛn tutu so dudu sɛ nyankopɔn hyɛ ase sɛ wɔde wu bi a nea ɛwɔ wɔn nsɛm firi wɔn nsɛm a because you intentionally ho sɛ sika di anapa ne deɛ deɛ a sika nti a a ekura wɔn nsɛm firi wɔn nsɛm That is why some of us we attend church and it's like we don't see our zero uh, eh, zero line living or two percent living or ten percent living or we are not seeing eh, twenty uh, percent life living but always the way we are is almost similar because we are not honest in our tithing. ẹnu tí náà ẹkú bebree yẹ fúra yọ ẹnna mi kọ asọrin wẹ mi yẹ mẹmba wà ha mi yẹ mẹmba wọ sẹ mi yẹ mẹmba wọ sẹ ní ẹnso na abúlé àbọ̀ náà yẹ kó bẹ si ẹ sẹ́ni àbúrò àbọ̀ ní ti sáà ní ti á lè ti à wɔpere na ho ma wɔse nka ɔde nokware nso ɔnyɛ nti ɛba ne saa wɔka bɔ yɛ kasa bebree deɛ bia nko ara deɛ bibia wowɔ ano yie ba bibi bia nyame aka bia wowɔ asɛmbisa wowɔ ano yie Please, do you really understand what I'm talking about? I'm saying it is now the time for you to be alert. Why am I my life is so similar? na wɔn kasa wobisa wɔn asɛm sɛ adan ti na mi deɛ ma abira wɔn na ɛte sɛ deɛ ti na. listen uh, God blessings are real they are not fake. bẹ́ẹ̀ sá wọ́n ti àfihàn sẹ́ ọ̀nyankúbọ̀ ń ṣe àná ẹ̀yẹ nìkọ́rẹ́ pẹ́fẹ́ yẹ fẹ́ bí n fèrè if you want to check a Christian if you want to check someone who is serving God well well. sɛ wọ́n pẹ̀ sẹ́ wọ́n mú sẹ́ obi yẹ kristu ni a wọ́n sọ nyàmé yie paa check the person diary. Hwɛ nipa sɛ toni nɔkwa wɔ ne tutu suo do. As I said check the person diary, check his time book. Gye hwɛ ne diary card ne sɛ ɛte sɛ ntɔkuro ne nfianfia deda mu. You hear what I'm saying? Yes. If you want to check someone who's true believer, true believer. Sɛ o bɛ sɛ o sɛ obi yɛ ojidi ni ma Don't struggle. O de ɛ nya ɛ ɔbrɛbrɛ. Tell the person, bring your card card. Kan sɛ nkɔfɔ ntutu so bi ko kra kakra yɛ hwɛ. And check it. That Dako. We can check it from under. uh, eh, uh, eh, how do you call it, Abraham. Yɛbɛ ntumi ayɛ nhwehwɛmu. We can check it from Abraham. Sarah. Sarah. Why is it that God opened doors for? Adentire Nyankopɔn bie bie kwan akɛseɛ ma wɔn. It is through his faithfulness. Egyina nwuredi a wɔn di yɛ. So your faithfulness is in your tithing. Look to somebody and say, Your faithfulness is in your giving. I know tithe, a lot of people may say that will not take you to heaven, but tithe cannot save you. Mìtì àtàjọ mìtì àtàjọ nyẹ́ ní ẹni mi kọ́ sọ̀rọ̀ ẹ̀mí mu. Mẹ̀má ọ̀fọ̀rọ̀ mẹ̀má ọ̀fọ̀rọ̀ nyẹ́ ní ẹni mi kọ́ sọ̀rọ̀ ẹ̀mí mu. Ẹ̀mí tó fọ̀. Báyìí today lesson for our. Lẹ́sọ̀ ní ti ẹni àmì ẹ̀ka sọ̀rọ̀ ne nyinaa kan kwan yɛ nam so ɔbɛkɔ soro ani ahyɛnju soro ani na yɛ adwuma bebree na akyerɛ why it is part of the process. bisamisa de ti na ɛno nso kan o. can you just go to America without passport. wobɛtumi asɔre akɔ America mɛmo a wo nkura krataa bi ɛkyɛ sɛ wakɔ America ɔmo ɛmɛ deɛ wɔ Ghana ayɛ sisi ɔmo asɛ bra America. can you go to America without a visa wobɛtumi asɔre akɔ amɛrika mɛ mu atɛtɛ wukura bibi edi wɔn adansi sɛ yamma wɔn ɛsɛ fɛ kurom. Can you go to America without an interview? wobɛtumi akɔfi amɛrika mɛ mu a wɔn kɔ mu ɛwura bɛtɛ wɔ Ghana ha yɛbisabisa wɔn mu nsa. Can you go to America without a plane? wobɛtumi akɔfi amɛrika wɔnkyɛn bɛnhyɛn mu. Is it all these processes part? Ne nyinaa yɛ pa. Oh, you now got it. Yes, yes. You had it now. Yes, so it's also part, tithing is also part of Christian life. Yàgàtà tuntun so dudu a, ẹnu nso ka òkúrìsì òní wà pẹ́ àbọ̀. So if someone is telling you, oh, tithe, it, listen, like we were saying, I told you, energy drink can also give you energy. Bẹ̀gá tí o sẹ́yìn sí, sáà ɛsan bɛyɛ a yɛsɛ wɔ pa a wɔn a wɔbɛnya yɛn nso ɛwɔ nea ɛyɛ. and speaking in tongues can give you energy. na sábà wɔ kasakasa ahodoɔ nso ntumi ma wɔ ahoɔden. yes and carrots can also give you energy. na sábà wɔre carrot nso ntumi ma wɔ ahoɔden. am I making sense. Yes. And even banana can give you energy. Àgbàdo And some of the leaves that God has created can also give us energy. N'ẹ̀tẹ̀tẹ̀ àbájáde bí àyànkó kan. Every day, every day, common water. Nsuo nso ma ahoɔden. Ɛdini fu. Ɛdiani nso ma ahoɔden. Ɔnsɛm ɔbɛ. That's why sometimes when you are tired and you drink water. Yes. And bẹ̀rẹ̀ náà sọ wá bẹ̀rẹ̀ náà sọ fún mímú sí à. Ẹ má And when you are you you you you are down you take food then. Sẹ́kù bubu àná wọ́yẹ̀ mìrẹ̀ náà sẹ́kù díẹ̀ díẹ̀ ẹ̀ wọ́n sẹ́ náà wọ̀nyí fún. Friday. Food also give us what? Aduane nso ma yà wọ́n. It's a process. All is part. Ne nyinaa na na apa so. Assuming that you say you are not eat. Yẹn kọ́ ni sẹ́ wọ́n ti wọ́n ti mi dìdí. Wòlú yìí. Wọ́n ti ní ata. Assuming that you are not drink water. Wòlú yìí. Yẹn kọ́ ni sẹ́ wọ́n ti wọ́n ti mi sọ wọ́n ti ní ata náà sẹ́. You see how it is. Wọ́n sá di ẹ̀tẹ́. So assuming that you say you can not give tithe. Yẹn kọ́ ni sẹ́ wọ́n ti ní ata wọ́n ti ní ata give tithe. where God is saying give. ẹwọ bẹrẹ nyame and you say no. wọ́n sẹ́ di ẹbí mi ma. will you live a comfortable life. wọ́n ṣe àwọn bẹ́ẹ̀ in that place. no. It's èso sàn. put your hand together for the Lord. bọ́lá bọ́lá bọ́lá. ẹ fẹ́ bọ́ọ̀. Say from today, have changed. If somebody pay that, the protection concerns your life is like you now tend to be like a God will be your income. sɛ wotu atutu suo dudu a báwo anyamede ma o ɛ ɛ te sɛ akoroma. you know eagle have you seen eagle yeah, have you seen eagle trainer before have you seen eagle trainer before kyerɛsɛ wɔyɛ te sɛ ama otu ama akɔre a otu owie. protection time gives us protection. ɛtutuso nua bɔ yɛn ban. time gives us protection. ɛtutuso nua ɛma yɛ ban bɔ. for example assuming that you are going through operation. yɛn bɔ ne sɛ yɛn se kan ɛbɛ ɛkɔ akotwa. Listen, sometimes God allow us to go through operation process ɛtɔbrɛ bi a nyame maa kwan no ayɛ kɔ saa sika yi ano ɛno kyerɛ sɛ nyame nkyɛn yɛ brɛ bɔ And out of it, ɛnam a ɛmo so. God use your honesty in terms of to protect a wotie mu na ɔde akɔ ɔmo ban. Because others go and others never return. Esan sɛ ebinom kɔ sikan na ɔmo bɛ Are you go through the process. Nanso ɔdi ɔbɛ kɔ no ɔba wɔ Yesu. Operation is like operation is like Daniel in the lion den. Yɛka sɛ ɛdi sikan yɛ twɛ wɔ te sɛ Daniel na ɔwɔ gyata mina mu. He has gone through it. Wafɛn. It's a process. Ne nyinaa di na wa so. Nanso opie ba. It is not everybody going to learn things. Ɛnyɛ obi bi a na ɛkɔ gyata mina mu ɔsan n'akyi o. Am I making sense? Yes, sir. So certain things that we do for God, tithing, giving, and so on and so, it protects, it preserves. Nneɛma bi a yɛyɛ bɛ nyame na ntutusuo dudu ne afɔrɔma ho nyame ne hwɛ so ɛbɔ yɛn wɔn ho ban. At a appointed time, you will see. Ẹwọ mìíràn pẹpẹ mu no. At a appointed time, God will use time to build you a house. Ẹwọ mìíràn pẹpẹ mu nyame bẹbẹ ntutusuo dudu na ọdún esi dan yẹn You never heard it. At a appointed time, tell somebody God will use time to build you a house. Kàtà wọ̀ mìíràn pẹpẹ mu. mo a mo ní fìyè. God can use it if you don't have God go check if you don't have a child or baby God go intentionally give you a baby because of your diet. Nyàmú ẹsẹ̀ ẹsẹ̀ àwọn ní yẹ fún àyè bá ọbẹ̀ mọ̀ yẹ fún àyè wọ bá ẹsẹ̀ àwọn so ẹ̀ máa so níbi yìí. You are about to have an accident. Wúbẹ̀ ní àpòjìyà. God will use tiring to save you from that. Na bíbẹ́ tí náà máa fẹ́ ẹ̀ wọ́n táyì tó ń ṣe ní ìwé ìfẹ́ àpòjìyà mu. You never heard it. Wọ́n ń tẹ́ They are about to catch one leg. Wọ́n bẹ̀ kí ọ̀nà àgbàgbọ́ ẹ̀fì sọ. God will use your carry to save your one leg. Nyàkúbọ̀ bẹ̀rẹ̀ òtútù sí òdúdú àwọn máa sọ. Because you know that is your one leg you need to go to market. Wọ́n ti sáré ọ̀nà àgbàgbọ́ náà náà wọ́n ti kó jòun kó pèsè náà. You never heard it. Am I making sense? Yes. yes. Assuming that you are sick. Yẹ́n bá ní sẹ́wọ̀n. Others are spending millions. Nkurɔfoɔ sɛ sika. Because you used to pay tithe. Esan sɛ wo yɛ obi a. You will not go into it they pay millions. Wo kɔ sɛ sika. You will pay small money. Sika ketewa bi. I said small money. Sika ketewa. Because God knows you more than you know yourself. Esan sɛ nyame ni mo sin sɛ nyame mo. Lift your hand and say I know God will save me. I know God will save me. And it only happened through our tithing. Ne nyinaa si ɛwɔ bɛrɛ yɛ di ne kwa wɔ If you refuse to pay your tithe. Sɛ wa bi sɛ wo jɛ n The benefit you receive ẹ̀fọ́ sọ̀rọ̀ ìyá mi. Should I tell you? Forget should I tell you? Should I tell you? Should I tell you? You want to know? You will build a house but others will live in. Wobɛsi dan sanni nyame asɛm kan na nso awɔwɔ ne ba bɛtena efie na wonya e abasuo bi awɔ so. You may have a husband so like somebody it will be somebody from what it is. Wobɛnya kuru ɛnso e e obi ɛna ɔbɛdi ɛdɛwɔ ɛwɔ awareɛ mu ama. You may have children, but somebody will enjoy them for life. Wọ́n bẹ kú bá nẹ́sùn náà ní ọmọ ìṣẹ́ wọn, ọmọ ẹ̀ṣẹ́ òbí tí òbí lè fi jẹ́ nfàṣọ wọ̀ ọ̀gá. So they say they will first struggle for honest to back. Ọbẹ̀ bú nsuo di ama afoforọ di ẹ̀dá nẹ́sùn wọ́n di ẹ̀ ẹ̀yá ni ọ̀mẹ́sùn. You see, all this time. Sani ayé kíkẹ́ ní àwọn down to sixty eight. If you don't pay tithe. Ewu jẹ́ ntutu so dubu a. These are the blood. uh, these are the what the curses that will be. Wẹ́n nínú mi a, gẹ́gẹ́ bí wọ́n ẹ̀kí. You will not be of yourself. Jẹ́sẹ̀ owó ntọ́wọ́ dà. Always you are full of complaints. Ṣebí àwọn kásá bèbèrè. When you go to market, when you go to market. Wúkọ́ jọma. You see that you come home empty. Wúkọ́ jọma, ó lè sàpá ní bẹ́lẹ̀ sí. Sometimes. You see everything by your money cannot be buy. Ẹ̀tọ́ rẹ̀ kí a ó ti fi mú bìbí ẹ̀rẹ́ sùn sí kẹ́ntì mẹ́tọ̀. Did it happen to you? Ẹ̀kọ́ sọ̀rọ̀ What are the things you used to? Uh, but when you pay tithe. So who joined you to sow to? One day you are there. Dàpọ̀ wọ̀ wọ́. Before you realize. Oníbẹ̀ bá wọn. Things are changing. Náni ẹ̀ máa tún náà. Small small small small. Gàgá gàgá gàgá. Things are changing. Ní àmì ẹ̀sẹ̀ sá. Things that you don't have. Ẹ̀ní àmà wù mí. You will now start having. Èmi bẹ́ẹ̀ ṣáà sẹ́ mọ̀. You are the future. You notice that everything is there. Everything has come. So people that are not paying time, they are on cash. You never heard it. You never heard it. Yeah. May God bless you to pay. I said, May God bless you to pay. So tithe is that of what? Are you there or you not there? Now Jesus made a statement in the what? In the Luke chapter 11 verse 42. What Luke chapter 11 verse 42? tithe in the world, the New Testament. Some may say people don't. people who refuse to pay tithe, they will tell you tithe is not in the New Testament. ọmọ ogun tí ẹ tithe fẹ́ kẹ́tọ̀ sẹ tithe nọ ẹ pam dada ẹ pam foforo. That means the person is also find ways and means to uh, to to take himself or herself out of tithing. Nípa bí sọ wà ní wọ́n wà ní asẹ́nà yà, òbẹ́ yìí ni wọ́n fẹ́rẹ̀ tutù so. People who want to make an excuse that's the way they match their life nkɔfo a de biara ɛna sɛ ni sɛ ntina mi ntumi tia taati de bi ɔmo pɛ bibi de etwitwa jɔ. the most popular scripture in the bible is malachi three ten. Shara Samuel Bible, Kassafa title, one, yeah, you Malachi 3:10. The first mention of tithe